ìjẹ́ o mọ̀ wípé o lè máa ṣiṣẹ́ láti ilé kí o sì máa po ojú àwọn tí ó lọ síbi iṣẹ́ lójoojúmọ́. ayé ti kúrò nígbà tí a ń fi ẹsẹ̀ gbá títí nítorí à ń wáṣẹ́. darapọ̀ mọ́ àwùjọ tech yorùbá lónìí níbi tí a ti máa kọ́ onímọ̀ tech ní èdè yorùbá pọ́nbélé. ara àwọn ẹ̀kọ́ tí a ó kọ́ ní cohort yìí ni wordpress web development data analytics cyber security àti project management. tech là ń jẹ́ ń bí o àwo